ilé ìgbà wá ń bẹ̀rẹ̀ lọ yìí ọ̀dọ́ sọ̀rọ̀ Omi wá ń sọ ṣàbí. Nínú àṣàyè àyàárọ̀ ńlọrọ̀ tó mẹ́lẹ́ ni. Gbàdúrà náà kó láyé ẹgbẹ́ ìyọ́mọ́ tó náà. Mo kó ìláyé ṣẹ́mọ̀ pé inú àwọn tó ìṣe déédé pọ̀ tọ́lọ ń gbà fún náà ni ìjọba Húmárù. Ah, ọlọ́run lòfin Ìsìlámù.

wọ àbáyé ó ní ọ́sẹ̀sẹ̀ yọ̀ǹda àwọn báyìí o òun sẹ̀sẹ̀ parí ìṣirò mi lẹ́nu bóun sì lọ sinmi bí ẹ̀nà bí òmùrẹ́rù ṣe jẹ́ mi déédéé tó ah! ó ní kádà láyà ha ní bẹ́ẹ̀ ló kàrí ẹ̀bùn wúdù sí ìbáyẹ́rẹ́ òun bá àánú ọlọ́run àti kẹrẹ̀ pàdé ẹlẹ́gùn ẹwọ olórí ẹwọ bó ṣe múra ẹwọ po rẹ̀ gọ́rẹ́ pé òun lọ sọ̀rọ̀ ẹ̀ bí ẹni tí máa ń sọ gbogbo aráàlú tí máa ń forí ara rẹ̀ wà orí ara rẹ̀ ru oúnjẹ báwọn pọ́ àwọn ọmọ ọlọ́run bá nìkẹ́ o síbẹ̀ ala ọlọ́run ń bábàjẹ́ o eléyìí jẹ́ bá mọ̀ wípé ẹni tí ó wà láyé ẹ̀mí rẹ̀ lè pàdé pẹ̀lú ẹni tí ò sí láyé gẹ́gẹ́ bí àsìkò àwọn

ṣé wọ́n lè máa ríra wọn ẹni tó kú ní ìsìn ó ti kó tó lè rí àwọn tó ti kú dájú sẹ́mi pọ̀ yàtọ̀ sí tàkọ́kọ́ tàkọ́kọ́ ni pé ìyá wa bá ń bẹ láyé tá a sùn ìyá mi wá lè pàdé pẹ̀lú ẹni tó ti kú láyé ṣùgbọ́n eléyìí ìyá òkú tó ṣẹ̀ṣẹ̀ kú ìdóní ẹ̀mí ẹ̀ wá lè pàdé bí pẹ̀lú àwọn tó lọ níṣáájú. dákàrà gbogbo rárá

tó bá pọ̀ ìlàyé tán tí wọ́n ti yọ ẹ̀mí ti lọ. àwọn tí àwọn náà jẹ́ ni ọlọ́run tí wọ́n ti kú ṣáájú ọlọ́run wà pé kí wọ́n wá pàdé ẹ̀. gẹ́gẹ́ bí Wọ́n wà máa bí léèrè káàbọ̀ káàbọ̀ apá kan wà máa sọ fún apá kan tó ah, ẹni wà yìí ẹjú òsùn díẹ̀

ìgbé káàbọ̀ o káàbọ̀ o bàbá ẹni tó ti ìlú wa wá bá wa nílùú kan wọ́n wà máa bí léèrè mẹ́ta àyàkùnláàrù àwọn ẹgbẹ́ rẹ̀ tó tí wọ́n kú sórí ojú ọ̀nà ọlọ́run wà máa bí léèrè lámọ́ríkọ́ arábìnrin báyìí náà kọ́ ṣé èyí dá kọ́ béèrè só ti lọ só ti níyàwó ṣé tí náà ti lọ ní ọkọ ṣé bá wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹnìkan tó rẹ pé òun náà ti kú láyé síwájú tí ẹ̀ ọ̀yọ̀kúrò lọ́rùn alẹ́ta

Ọlọ́run ẹjọ́ òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ bá fúyẹ́, ìyá rẹ̀ ni ó lọ bá ìyá tí ó tọ́jú ẹ̀ ní àwíyà. Ní àwíyà. Lọ́n, ṣẹ́lẹ́ ni tí àbà àmì ọlọ́run gbàjẹ́ o. Tó, kí wá ní nǹkan tá a lè ṣe tí ọlọ́run táwa náà tá a lè gbá afẹ́ rí ẹni báyìí.

ọlọ́mọ àwọn ó ti pọ̀ ìláyé ọmọ àwọn obìnrin ó ti pọ̀ láyé lójú oorun ni ó ló ti fẹ́ rí o kìí ṣe pé ojú ayé dá ìkọ́ mọ́ o wa jẹ́ o àwọn pé òun sí ìrìlá wọn ní tó ti kú àwọn oníwọ̀n ṣùgbọ́n ó lè rí lójú oorun nínú mọ̀nàmì ó wá ń ṣàlàyé pé ọmọ àwọn tó kú ọ̀láyé ohun pẹ́kọ́ láwọn fi ha òun lójú oorun kí ló ń lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àìsànlò sọ́nà àrùgbà rẹ̀ àbámìsìrí ó ní tó lè ṣe ni pé ó

àtà sórí ìtùnú ni màkọ́ dírà kẹ́lá sáúbàtà làmú súnmọ̀ kẹ́lá sáúbàtà làmú kẹ́lá sáúbà làmú na ilé mọ̀lẹ̀yà sí èsì tàtàrà ó mọ̀lẹ̀yà ìmọ̀ súnmọ̀ lára ó máa ìyàlẹ̀ sí èsì súnmọ̀ lábẹ́ àwọn ìrìnàjò ọmọ ìṣẹ́ láì ìrìnàjò ọ̀ká ilé atúmọ̀ ó tún dìde kí ọ̀pá kejì bá náà ó sì sí táyà tọ́bá wá ṣe táyà náà ó tún wá kí ọ̀pá méjì ní ó kì bá náà tí ó jẹ sùúrà báwọn. Wọ̀táníkà bàdà sọ̀lá ti lè jẹ́ ilé àgbà. Lẹ́yìn tí ó yan tó kírun ìsáì ni o tó kírun ìsáì tán. Ẹni tí ó sì ṣe léyìí ọ́ jẹni tí ó ti súnmọ́ lọ́n tẹ́lẹ̀.

nípa àwọn ẹ̀ṣẹ̀ tó ń bù tó ó wá ní ó ti kí ìta ìtàn o lẹ́yìn náà ó wà bọ́ sórí ibùsùn rẹ̀ Ọwà ní bẹ́ẹ̀ni ọ̀nà sọ̀rọ̀ kankan ló ń pa. Ohun tó bá máa sọ lórí bẹ́ẹ̀ni ní pé Allahumma salli ala Muhammadin wa ali Muhammadin wa salli wa sallim. Àtàkàrẹ̀ tóbi. Títí ó bì sọ̀rọ̀. tó bá wá sùn lọ bí ọlọ́run bá wá fẹ́ àníyàn rẹ yóò rí bẹ́ torí arábìnrin yìí ó lò ṣe bẹ́ ó sì rí ọmọ rẹ̀ tó kú ó sáàrí ọmọ rẹ̀ tó kú ó rí lójú oorun tí ń jìyà lọ tó ń jẹ ìyà ọlọ́run sílẹ̀ eléyìí òun wà nítòsí lọ́síàtò náà ṣe rí náà ni náà lè léyìí àwọn àfáà mi lọ́wọ́ ọ̀nà ojú ewé 32 náà gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe àlàyé àìlàmúwà tọ́lá tí wọ́n fẹ́ nà sí dáadáa gbìyànjú kọ́ ọra tíra tí a dáa kọ àlè àyà tún ọkùnrin ìṣẹ́jú márùn-ún

torí ẹ́bìnrin pé kọ̀mọ́kọ kò sì máa ká wọ́n sì rí dáwọ̀ pé bá já sí kọ́lọ̀ ńlọ́ran kò dáwọn òbí léèrè ọlọ́wọ́ mà fi yẹ láàrin ìṣẹ́jú márùn tó kù ẹwà yẹ ká ìfàní ọyà aṣọ ìláti mọ̀sídà àánú wa létí ni o kò sí tuntun o ìrántí náà ni kò wáyà tíra ní

ẹnjẹ́ wá rán lọ sí róòmù tó kọ́ lọ jẹ́ ajẹ́rẹ̀ ìsìlámù bẹ̀ orúkọ rẹ̀ ni mọ̀háwíyà ó ní wọ́n wá ní iṣẹ́ wá láti ìlú mẹ̀dínà àti mọ́kà ni láti wá máa ta ìsìlámù jù oníbẹ̀ẹ̀ni làwọn yahudi lọ wá kóra wọn jọ ní ẹ̀mẹ́jẹ̀ àwọn ọ̀bàjà ẹjẹ́ àwọn òbí léèrè tí ò ní mà gbogbo òbéèrè táwọn ọ̀gá àwọn bí lọ́sọ́ọ́ ọ̀dọ̀ fún ní dáhùn tẹ́lẹ̀ iná àbá mú dáhùn wá àwọn oúnjẹ kẹsùn yìí yìí jókòó nílùú àwọn ní ọba wa ń bí léèrè báyìí. wọ́n ní àkọ́kọ́ kí ni ìtọ́lọ́lájì èwo lóṣù kejì inú ọ̀rọ̀ tó lọ́lá èwo lóṣù kẹta nínú ọ̀rọ̀ tó lọ́lá èwo lóṣù kẹni nínú ọ̀rọ̀ tó lọ́lá èwo lóṣù karùn-ún nínú àwọn ọ̀rọ̀ tó lọ́lá وكتب إليه يجعل أن أكرم الخلق على الله ó tó wá ní ta lọ́lápẹ̀lẹ́ jù nínú gbogbo ẹ̀dà tọ́lọ ń dá nínú àwọn obìnrin tọ́lọ ń dá àlọ́lọ́ ń pẹ́lẹ́ jù nínú wọn kí ni àwọn nǹkan mẹ́rin táwọn náà wá lórílẹ̀ ayé tí wọn ò sì bí wọn wọn ò tara akọ tàbí abo wọn ò tara wọn wáyé. wàhálà àbáàtẹ wàyàtàlù àǹkọ́bẹ̀rẹ̀ mẹ́ta àbùsọ̀ níbi. sọ̀rọ̀ èwo ní ń gbé olówó rẹ̀ lọ ń lo olówó ẹ̀. wọ́n ojú ọ̀nà ni èrò ìjà nígbà tuntun pàápàá. ìlú ohun tí wọ́n ń pè tí kìíní wá yípo kìrìkì tó mú àwọn bí àwọn àmì mẹ́ta wá kí ni túnmọ̀ rẹ̀ kí lànàbí ní sọ nípa rẹ̀ ààyè owó ló já sí pé ní ọlọ́run ti dá ẹ̀ẹ̀kan péré ló fojú kan òòrùn rí kò sì ní fojú kan òòrùn mọ́ Ìgbà Màáwíà tọ́ka tí ra ń tán tọ́ka ogbò ń tán fẹ́ fi gbé ṣubú tán. Kọ́ọ̀lá Màáwíà ní ìdúnà àmìnà. Àwọn lórí ń tọ́ bèèrè yóò wò nímọ̀ parẹ́ o. Bàbájára ìlànà àbáàbì ìgbàlìkà. Wọ́n àwọn tọ́lọ̀ ń fún nímọ̀ wọ́n kọ lẹ́tà sí wọn. Ọmọ wa kọ lẹ́tà. Bàbájára ilé ìrúbìnà lẹ́yìn náà àbúlá àmà àbáṣe wá kọ àwọn èsì ìbéèrè yẹn ọwọ́ akọ́ránṣẹ́ sí ọwọ́ sọ wípé ìtọ́lọ́lájù ní gbogbo ọ̀rọ̀ la ilaha illallah o náà ni gbólóhùn ìjọ ìṣe àfọmọ́ ọlọ́run ọlọ́run ní gbaṣẹ́ kan lọ́wọ́ èèyàn àfikọ́ jẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run tẹ̀léha. Ètò tún tẹ̀lé tó tún lọ́lá. Subhanallahi wa bihamdihi. Oṣù Subhanallahi wa bihamdihi. Wàlẹ́ tó tẹ̀léha. Ètò tún tẹ̀lé yẹn ẹnu tó lọ́lá. Oṣù tó lọ́wọ́ alhamdulillah. ولا قوة إلا بالله وأن أكرم الخلق على الله عز وجل. Ilé ìdí wa bí ó lérè pé ta lọ́lọ́lá jù nínú ẹ̀dá tó lọ ń dá. Fàádàmà ní ìṣẹ̀lẹ̀ àwọ̀kọ̀lọ́kọ̀rọ̀ lọ́rùn ìyájú wa lọ́rọ̀ ìyájú náà fún ìlànà. Ó ní náà ni bàbá wa Ádámù. torí pé ọwọ́ ọlọ́run gan ló fi dá ádámà ó sì fi gbogbo ọkọ̀ nǹkan mọ̀ pátá. ẹni tó wá tún lọ́lá jù nínú àwọn obìnrin tó jẹ́ ẹrú ọlọ́run bèrè. ó ní náà ni mẹ́ríámà ẹni tó kíyèsí pamọ́ rẹ̀ tó ọlọ́run sì fẹ́ ẹ̀mí nínú rẹ̀ Ọ wà rí àwọn nǹkan mẹ́rin tí wọ́n béèrè pé àwọn náà rìn lórílẹ̀ ayé a sì dá wọn láti inú àpò bí ọkùnrin tàbóbìnrin. Aláwọ̀kọ́ ni wọ́n ni Ádámù. Ẹkẹ́jì ni àwọ́ àwọn. Ẹlẹ́ẹ̀kẹta ni ràkúnmí sọ́ọ́lì. Ẹkẹ́rin ẹ̀yìn àgbò lò tí wọ́n fi dípò ànábì Ismail. Nàtúrà sọ Musa alayhi salatu wa salam ìrà ìkọ́ra àtàtọ́rọ̀ ti náà. Àwọn kan sọ pé ọ̀pá Musa ni.

wà ní kìíní gan pẹ̀lú súnmọ̀ rí yẹ. ọmọ àbáṣì láti sọ fún ayé pé rí táàrin kìíní lọ́n sí fún a ní fàyàrá ilẹ̀ ní pé tó bá tó tó wọn ọ̀pọ̀ ogun ayé rẹ pátá kò ní jẹ́ ní ṣogbó ṣùgbọ́n ìgbà bẹ̀rẹ̀ pé ayé wo ní ó fojú kan oòrùn lẹ́ẹ̀kan péré lórílẹ̀ ayé tí òyìnbó rí fojú kan náà ni náà ni Ọ̀nà ni ojú ọ̀nà tí Olúwa là fún àwọn lẹ́yìn Músá àtòun náà tí wọ́n ti kọjá tí wọ́n dé òkun kọjá. Ní wọ́n ti kọjá tán, odò yẹn tún pàdé. Ṣé àlùkẹ́ àmú oòrùn ti dé ààyè owó ní ojú kan òrùn mọ́? Ṣé onye ní ọdún lọ wo tíra táǹkẹ́ ní àyà tùlẹ̀ àyàwó ní ìlùkùkùrá jésù kejì lọ́wọ́ ojú ewé 437 ọba ń bẹ̀ nípa báyìí ọba tó ti áṣíọ̀nù ìsìláàmù adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀ náà ní kìí